فيا عباد الله ويا أمة الإسلام لماذا ندعو فلا يستجاب لنا أو لماذا ندعو الله فلا يستجيب لنا جماعة مسلمين إيش تنسى دعاء tọ́lọ́wọ́ ọba ò mọ́ gbọ́ àdúrà wa mọ́ gẹ́gẹ́ bá ti mọ́ ń rò kí ló kún fáà táàrípàdúwà wá ń pọ̀ ìsokó sọ́lọ́run wá ń pọ̀ ìjírẹ̀bẹ̀ sọ́lọ́run ọba wá ń pọ̀ amẹ́ta ń tọrọ wájú ọlọ́run ọba à ń sọ pé kò tẹ̀ wá lọ́wọ́ à ń sọ pé kò tẹ̀ wá lọ́wọ́ à ń sọ pé wọ́n wà wò bá a èé ṣe tó fi rí bẹ́ẹ̀ ẹ̀rí nílé ìta tí ń bá láti bí àìmọye ọjọ́ sẹ́yìn àtàìmọye júmọ́ tá kí sẹ́yìn tá sàlàyé rẹ̀ fúnra wa nínú àwọn nǹkan tó wà máa ń fa bẹ́ẹ̀ kájọ ọmọ gbà ó pọ̀ inú ẹ̀ láti wá ń wẹ̀ láwọn àkókò yìí àwọn nǹkan tí máa ń dènà àdúrà tí ó kí bẹ́yàn bá ṣàdúrà àdúrà náà ní kú omi ẹ ti ṣe bẹ́yàn bá ṣàdúrà àbádúrà náà bá kú omi ẹ ti ṣe kò ní gbéra kò ní fò gbogbo tádùá bí máa ń fò tí fi máa ń déwájú ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan náà láti bàjẹ́ máa dúà tá a láǹ ṣe lára àwa là ń ṣàdúà àdúà wọn gbà àdúà ẹjẹ́ àkíyèsí òjíṣẹ́lá nàbúwa muhammad sallallahu alaihi wasallam ẹnàbí yànláwà aisha radiyallahu ta'ala anha wa ani sahabata ajma'in wa zawjati nabi ummahatul mu'minin yànláwà aisha min jọ kan dakhala an-nabiy sallallahu alaihi wasallam alayhi aláwọn bẹ nu léjọ náà ni kéṣe làwọn bá ra nàbí tá nàbí wọlé wá bá wọn nọlé a nígbàtá àwọn ará nábi tó wọlé fa'arọ́tù fi wájì yìí anna kọ́dí hafazahu ṣe ara wọn ti wá lójú ayé ànábì pé lójú ànábì pé ah fèsì tí ń wò yìí nǹkan kan ti sànábì láti lólé àwọn ìyàwó rere lọ́dọ̀dẹ̀ ànábùwà Muhammad sallallahu alaihi wa sallam mo ti rọ́kọ wọn àti mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ anábì sálù ọlọ́tọ́ summa kharaj ó bá tún jáde padà falam yukallim ahada ìjọ náà anábì ò bẹ́ẹ̀dọ̀ ọlọ́run ọba kankan sọ̀rọ̀ inú àwọn tó ń bẹ́ẹ̀ nulẹ̀ ìgbà anábì wa jáde ah, ó ní fadanawtu min al-hujurat aláwọ̀ apẹ́ gírí inú ilé àwọn nípa anábì fẹ́ máa báwọn èèyàn sọ̀rọ̀ ń ta àwọn adẹ́símọ́ gírí pé kí ani fasamituhu sallallahu alaihi wasallam yaqul àwọn gbọ́ta nàbí ń bá wèèyàn sọ̀rọ̀ tàǹjọ́ náà tó lóòtà nàbí wọn wí ni pé ya ayyuhan nas ya ayyuhan nas annabi ni mo pè ẹ̀yàn ọmọnìyàn inna allaha azza wa jalla yaqul ọ̀nà ọlọ́run wọn bá mọ̀ bá wọn sọ gbólóhùn kan ó sì lè káwọn wá wí gbólóhùn náà fún yín ìdẹ́kílà annabi wíjọ́ náà annabi ọlọ́run ọba ní máa sọ fún yín pé مروا بالمعروف وانهوا عن المنكر الله النبي ni ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa wanahau anil munkar àwọn ìwà bàjẹ́ ìwàkíwà táwọn èèyàn bá ń wù ẹjẹ́ máa pé wàkíwà ní ẹ máa kọ́ fún wọn anábí níbi tí mo ṣe ń wíbà ìtọ́lọ̀ ní ma wíbà ìfúnyín tọ́lọ̀ fi ń wíbà ìfúnyín ni pé min qabili an tad'uni fala ujibukum olúwa ní ẹ tètè máa kọ̀ wà bàjẹ́ fúnra yìí o kó tó ti fẹ́ padà máa pè mí ọlọ́run tẹ́ bẹ̀ mí fún nǹkan tí ìṣèlú dá yín lóhùn. wàtẹ́ ni ẹ tọrọ nǹkan lọ́wọ́ èmi ọlọ́run fàlà ọ̀ọ́tìkùn ìṣèlú fi lè yín lọ́wọ́ wàtẹ́ sẹ́ńsìrúni ẹ wá ìrànlọ́wọ́ látọ̀dẹ̀ mi ọlọ́run ọba fàlà ọ̀ọ́sọ̀rọ̀kùn ìṣèlú ìrànlọ́wọ́ àti ká pàṣẹ àti ká mọ́ pàṣẹ dáadáa mọ́ káwá rí bàjẹ́ ká mọ́ kọ́ mọ́ àti mọ́ dènà bí àdúrà lọ jẹ̀mọ́ ìjà ń para wa láṣẹ dáadáa jẹ̀mọ́ ìjà ń kọ̀ wà bàjẹ́ fúnra wa wọ́n fi rí wáyà sínú àná níbi ẹgbà wa míì tó wá látọ̀ yẹn lọ́wọ́ Aisha ìgbà kan radiyallahu anha qalat sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul ani ni ẹ máa pàṣẹ dáadáa ta nabi sọ jọna lọ́wọ́ fàlà ìṣọ́jọ́ búlọ́kùn àdúrà yóò wà ní bil ma'ruf wa nahu anil munkar anabi ni ma pa se daadaa e ma ko wa ba je ko be la antabi'u ko to di pe para mo be lowo fala yusajabu lakum adwa yo wa ni ma mo nigba wafiri waye okunrin nibi egba wa mi igba ti o mo gbo ta nabi o mo soro gbona ta nabi so ni pe lata muru bil maruf wa la ولا anil munkar aw la لا تدعون azza wa jalla fala يستجيب ó lá nẹ́bí ní èèyàn aláyé latamurunna bil ma'ruf ẹ máa pàṣẹ dáadáa o ẹ máa pàṣẹ dáadáa o ẹ máa sọ̀rọ̀ dáadáa fáwọn èèyàn ẹ máa pa wọ́n láṣẹ ṣe lórí wala tanhawna 'anil munkar ẹ máa kọ̀ bàjẹ́ ẹ máa kọ̀ bàjẹ́ ẹ máa kọ̀ ọjẹ́ torí bẹ́ẹ̀ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ àwọn olàtẹ̀dẹ̀ owó nílẹ̀ wá kó máa di pé padà mọ́ pé ọlọ́run bó ti yẹ kẹ́ ẹ pé fàlàyé ṣẹ́jú yìí ọlọ́run bá lè dáhùn àdúrà yìí wọ́n látẹ̀ alónà ẹ mọ̀ tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ fàlàyé ọ̀tíkùn kò ní fi lè yín lọ́wọ́ wọ́n látẹ̀ sẹ́ńsọ̀rọ̀nà ẹ mọ̀ wà lọ́wọ́lọ́wọ́ rẹ̀ fàlàyé ńsọ̀rọ̀kùn kò sí nílà yìí حذيفة ابن اليمان رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين olóṣèlá muhammad sallallahu alaihi wasallam sọ lọ́rọ̀ rẹ̀ pé la ta'murunna bil ma'ruf ẹ máa pàṣẹ dáadáa wala tanhawunna 'anil munkar ẹ máa kọ ìwà bàjẹ́ aw la yusallitanna Allahu 'alaykum shirarakum kó máa di pé pọ́lọ́wọ́ bá padà ṣe fún yín yóò wá dẹ àwọn aláburú yóò dẹ̀ wọ́n sí yín yóò fi wọ́n ṣọ̀gá lé yín lórí yóò fi wọ́n ṣe alámòjútó owó yín àwọn ẹni tí ó mọ ràn yín lè mà àwọn ẹni tí ó mọ bá ti yín jẹ́ fàyẹ́dì òkìyàrókò táwọn àgbákò yìí bá dé táwọn àjálù yìí bá dé àwọn ẹni erénú yín àwọn ẹni ẹ̀sánú yín àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run yín wọ́n padà máa wá bẹ èmi ọlọ́run fálá yustajabu lahum ọlọ́run ò sì ní dáhùn àdúrà wọn jàmá ẹ̀dá kan ó yẹ ẹja wọnú ayé lọ nínú ẹja wo àwọn àwùjọ wa lọ ẹgbẹ́ láti inú ilé oníkálukú wa ajá ń kọ́ wà bàjẹ́ mọ́ ọ̀gọ̀rọ̀ wa lé ní làǹkìrún làwọn ọmọ wa ò kì í tà ń kọ́ fún wọn àwọn ọmọ àwọn mùsùlùmí lè ní wọ́n ti dọ ọmọ oníjó ìjà ń kọ́ fún wọn àwọn ọmọ àwọn mùsùlùmí lè ní pátálókù tó ń wọ̀ káàkiri ń kọ́ fún wọn kódà ó ti ń ti ń di pé bàjẹ́ nìkan lukú ń retí rẹ nulẹ̀ rẹ̀ ẹni tó máa rè ó kéré nìsín nínú ìdílé kọ̀ọ̀kan táàtì máa rọ́mọ onípátá táàtì máa rọ́mọ olórin táàtì máa rọ́mọ oníwà bàjẹ́ ọmọ yahoo àwọn náà ti wá kúnnù gbòòrò àbá àwọn òbí nìsín gan wọ́n tún wá ń dá association lẹ̀ association àwọn pérẹ́ǹtì àwọn ọmọ yahoo yẹ́gbẹ́ la hawla wala quwwata illa billah ní kò pẹ́ kò pẹ́ yìí bí abíọ́sẹ̀ kan àbí méjì sẹ́yìn olèmí tó ṣe gbọ́ pé wọ́n tún wá máa ń kọ́ṣẹ́ yahoo bí ìgbà téèyàn ń kọ́ṣẹ́ bíríkìlà àbẹ́yàn ń kọ́ṣẹ́ wẹ́dà àbẹ́yàn ń kọ́ṣẹ́ kápẹ́ńtà la hawla wala quwwata illa billah wọ́n wá lọ rèé rẹ́jísítà ọmọ sọ́dọ̀ ẹni tí ó kọ̀ wọ́n yahoo ọ̀gá náà tán fẹ́ kọ́ yàwù lọ́dọ̀ rẹ̀ yóò fún wa mọ bíìlì ọ̀hún pé tọ̀ ọmọ yìí tẹ́lẹ̀ kó wá kọ́ṣẹ́ yìí five hundred thousand lówó yín o ẹ sì ra láptọ́pù fún o ẹ ti ra iPhone fún o ẹ ti ṣe gbá ẹ ti ṣàwo o ẹ bá kọ̀ọ̀kan fẹ́ kó mọ iṣẹ́ yìí dáadáa àwọn òbí sì rẹ bí àti lọ yáwó torí kọ́ ọmọ wọn lè mọ̀ ń payàwó inna lillahi wa inna ilayhi raji'un hada fasad wa hada ifsad ìbàjẹ́ rèé hada munkar ìtọ́lọ̀wọ̀ Allah subhanahu wa ta'ala tó ní dáàbá mọ́ kọ̀ mọ́ ipé àmọ́ rádẹ́wò ń o ọmọ olókùtára yóò mọ̀ kọ̀ mọ́ yìí فإنا لله وإنا إليه راجعون سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم ó ti wá di káwọn tí ń fiṣẹ́ ìyàwó mi sùn ó wá di páwọn náà wá kù tára yé rí gẹ́gẹ́ bí role model àwa náà fẹ́ jọ wọ́n àwa náà fẹ́ dàbí wọn nígbà tá kọ̀ wà bàjẹ́ àwa là ń ṣàdúrà àdó gbà bóòlù àdó wá gbà lábàdàn àdó ò lè gbà bí á ìlànà tá a fi ń lọlé ayé yìí ìlànà tí ò lè jẹ́ ká gbọ́ òun gbà rí jàmá ìbàjẹ́ ti gbálẹ̀ ó gbòde ìṣẹ̀lẹ̀ kan tún lulẹ̀ ládùn nínú ọ̀sẹ̀ yìí lórí ẹ̀rọ ayélujára wọn ìkánú àwọn olórin ayé tán fi orin dalé ayé làmú ó sì dóde àwọn aláàfáà ọlọ́run ló mọ̀ bí wàá rí ìbẹ̀rù ọlọ́run ló mú ní Allahu a'lam ó sì bọ́tà ní àwọn àfáà pé á ah, ẹ̀yà àfáà ìwé ilẹ̀ mọ́ tí ẹ̀mí ti ṣe tẹ́sì mọ́rú oní tí mò ń kọ oníkẹ́ tún lè mọ gẹ́gẹ́ tó kọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ tó wá kọ orin fún wọn ẹ̀dàkùnta ní bẹ́ẹ̀nù lóyìn tí ò mọ pàṣúmà kò sí ó wá sọ fún wọn pé ó yá ẹ̀yà àfáà ẹ̀ bá ń ṣèdájọ́ lórí orin mi tí ì máa ń kọ bóun ti ń kọ yìí ẹ̀ṣẹ̀ lòun ó gbà ní àbóhun gbà dáadáa òun ó fi gbẹ̀ṣẹ́ wájú ọlọ́run ni àbóhùn ó fi rojú rere ọlọ́run ẹ wo ìbéèrè la ilaha illallah ìbéèrè tó béèrè yìí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo ń gba àwọn gbọ́ ẹ̀mí wọn míì torí àpẹẹrẹ ní mọ̀ ń jẹ́ ń gbà míì pé a àbí bẹ̀rù ọlọ́run ti fẹ́ bu ẹ̀mí eléyìí náà torí àmọ́ àwọn kan nínú àwọn kọrinkọrin láwọn ẹni tó ṣe pé àwọn wọn ń ju àwọn pàṣúmọ́ àwọn ju àwọn òṣùpá lọ láwọn olórí àwọn ìlú èbó lẹ́ẹ̀kan náà nìbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bó sì mọ́ àwọn náà lẹ́ẹ̀bà gbọ́ òun fẹ́ lọ hajj òun fẹ́ lọ ọmọrọ́ bí mi bá dé kábà tán tó rí tó rí ìbẹ̀rù ọlọ́run yóò pé áà òun ò tó kọ́ni má láyé òun èyí ò jẹ́ káwọn èèyàn wò pé àbí dáadáa yìí náà ti fẹ́ ṣẹlẹ̀ sí gbèsè ayé pàṣúmà ǹjẹ́ ẹ̀yin àfáà ó yẹ kọ̀bàjẹ́ làwọn àfáà bá ń parabuléètì ẹ béèrè pípà tó béèrè ẹni orin tó ń kọ ló béèrè bá owó gbalada ni àbówò gbẹ̀sẹ̀ ẹ wa bàbá béèrè lọ́wọ́ yín ẹ̀mẹ̀tì abẹ́mẹ̀jì rẹ̀ pàṣọ tó béèrè náà ó mẹ̀tì ara rẹ̀ náà ó náà ẹ̀gbọ́n ni ọ ní ìkámọ̀ pé ká lòun ṣe ìkàn ṣe kí ni ìwọ ẹni tí ó kàn sọ fún ni kò sí ṣe tí ó mọ̀ kóhun tó ń tóbu béèrè béèrè yóò náà mọ̀ pé bí òun wá ọ̀nà jìn àmọ́ kí n tiẹ̀ rà àfa àti ẹ̀ pè mí lákèésí àmọ́ nígbà táwọn àfò dé wọ́n máa wọ́n di change how di change topic ni completely wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀ nínú Islam alukurani kò sọ dájọ́ orin kò sọ pé bóyá ẹ̀tọ́ ni kò sọ pé bóyá èèwọ̀ ni ẹ dákun ìdájọ́ orin ni Pasuma béèrè ni àbí ìdájọ́ tóun máa ń kọ́ tóun àfáàbí mẹ́rin ti gba fèrè kálukú wa ń lọ kálukú wa ń bọ̀ kálukú wa ń lọ kálukú wa ń bọ̀ ẹ̀rú bà wọn náà torí béèrè ní ṣọ́ọ̀kì kálukú ó ṣọ́ọ̀kì àwọn tó ń bẹ jòkó ó ṣọ́ọ̀kì àwa tá a gbọ́ bó ti dàbọ̀ ẹ̀rọ lẹ́rù nì ó wá kú pé kí lẹ jẹ́ sọ ṣé ká pàṣọ ọjà tán onítọ̀nkọ yìí àgbákò lọ́ọ́ ti bọ̀ mẹ́ wọ́n sì sọ tán á lè rẹ́ni tó lẹ̀ wọ́n pé ọ̀tá mẹ́ wọ́n lè rẹ́ni tó gbé wọn ṣépè mẹ́ àwọn ọmọ ta lè yí wọ́n fọ́rùn bẹ́ẹ̀ ẹ̀rù yóò ń bà wọ́n nù nì àwọn náà tún wà wọ́n pé ṣé kára ló dẹ̀sọ́ ni wọ́n tún wọ́n pé ee báwọn ọba ilé ń gbẹ̀sọ́ lọ́n bá tún yí àwọn fọ́rùn àwọn tún sàgbákù wọn àfẹ́ gbà fọ́rùn ọlọ́run wọn àwọn àfẹ́ gbà fọ́rùn pàṣúmà wọn àwọn mọ bí wọ́n ti kọ̀ àbàjẹ́ àwọn lọ àwọn bọ̀ àwọn lọ wájú àwọn lẹ́yìn ẹ̀ẹ́n tó ṣẹlẹ̀ ni pé alukurani ò làdájọ́ rẹ̀ mọ́lẹ̀ ẹ alukurani kò sọ pé bóyá ó da alukurani ò sọ pé kò da ìtọ́túgba fèrè ẹ ọ̀rọ̀ orin kò le tó bá yẹn torí pé kí ni àwọn akọrin náà wà nígbà yá ànábì kódà kánábì tó dé àwọn akọrin kan náà ti kọrin fact inú àwọn sábẹ́ ànábì Hasan bin sábìtì akọrin ni ẹja kò kí n pàṣọ ń béèrè kí náà wí. èèyàn níyì tóun kọ àá ṣe irú orin jíbà tó ń kọ làṣàrùbù ìsáàbìtì ń kọ kàlá àìlè kọ̀wà àbàjẹ́ mọ́ ẹ̀wòmí tó sọ àwọn àfáàdé àìwálé kọ̀wà àbàjẹ́ mọ́ yìí owó akópa wa ń bẹ lọ́n kálukú wa ń ṣàdúrà àdúrà wa gbà mọ́ àdúrà ò lè gbà àfi ká padà Al-Qur'ani ó sọ fún wa pé kuntum khayra umma ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ó lẹ́yìn lẹ dáàjú nú àwọn pé àtìpé ah, nation kan wà táwa máa máwọn èèyàn jáde nú ẹ ẹ̀yin lẹ dáàjú mẹ́ kí ló fà á ta'muruna bil ma'ruf ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀ ń kọ̀ wà bàjẹ́ ìwà bàjẹ́ òun là kọ́ mọ́ oníbàjẹ́ tí wọ́n ń bi wá ń wájú gbogbo ayé ìjẹ́ ẹ sọ̀rọ̀ kálukú wa mọ̀ tí ó sọ mọ́ àpèjúwe tá wá sọ yìí sẹ́rí méjèèjì dàmúwà yìí tọmọ yahoo àti ti pàṣótà wí náà ẹ wá máa wò lọ bẹ́ẹ̀ ẹ máa wò lọ bẹ́ẹ̀ ẹ máa wò lọ bẹ́ẹ̀ nínú ilé kálukú wa àkọ̀bàjẹ́ mọ́ lọ́dẹ̀ kálukú wa àkọ̀bàjẹ́ mọ́ nídìí iṣẹ́ wa àkọ̀bàjẹ́ mọ́ gbogbo ní ìsìnkálukú wa fira wọn lẹ̀ pé wò ẹjá mọ́ fi ẹjá filẹ̀ ẹjá filẹ̀ ẹjá filẹ̀ àìsí kọ̀bàjẹ́ mọ́ yìí ànẹ́bì ní tá a bá lólé ayé bẹ́ẹ̀ á bára wa débi pé a sì bẹ́ lọ́run ọlọ́run ló wò ní gbọ́n a wà náà lọ́wọ́ rẹ̀ kò sì ní ràn wá lọ́wọ́ mọ́ ẹ̀dàkùn ẹ̀já fúra ọlọ́mọsá àtẹ́rí kọ̀ọ̀kan wọn jù Alhamdulillah والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد الله سبحانه وتعالى قل لا إلا نام tufẹ́ ká mọ̀ fi gbé ilé ayé wa pẹ̀lú ìrọ̀rùn ọlọ́wọ̀n bá ń là fún wa ipa tó wá bẹ́ máa ṣàdúà àṣìbẹ́ ká dùn àwa gbà ọlọ́wọ̀n bá subhanahu wa ta'ala ó fún wa ní ìlànà tó yẹ ká máa tọ̀ ká fi lè máa rí ìgbàdùn àwa ẹni kan náà àwọn tí wọ́n ti lọ à ń pẹ́ nìkan ní Ibrahim ibn Adham Ibrahim ibn Adham àwọn tó máa ń pera wọn lórí súfí láyé lénìí wọ́n máa ń fẹ́ lẹ́ra mọ́ wọn mọ́rú àwọn àfáà yìí a máa padà rí pé ọ̀tọ̀ ní báwọn yìí ti lo ayé ọ̀tọ̀ ní báwọn náà ti ń ayé wọn àfáà tá dákọ̀ yìí bàbá ní bàbá èèyàn lówó bàbá rẹ̀ lówó bá ní bàbá èèyàn jẹ́ èèyàn bàbá rẹ̀ wàláhì ó jẹ́ èèyàn àmọ́ òun rò pé òun fẹ́ wá ìmà ó pa owó bàbá rẹ̀ tì ó pa ọlá bàbá rẹ̀ tì ó wá bẹ̀rẹ̀ sí ní wá ìmà káàkiri gbogbo àwọn ìlú Islam ó lọ Baghdad ó lọ Hijaz ó lọ Iraq ó lọ Sham gbogbo àwọn ìlú táwọn yìí gbogbo ẹ̀ náà ló wá ìmà lọ ń gbọ́ padà wá ìmà dáa nìkan tó kun tí ó jẹ iṣẹ́ ọlọ́dẹ ẹjí máa bá sọ ọgbà yín oní Ibrahim ibn Adham ló padà sí láti máa fi rí nǹkan jẹ bàbá Ibrahim ibn Adham tó wá jáde láyé ẹrú nínú àwọn ẹrú tí bàbá rẹ̀ ní ó wá kó owó bàbá rẹ̀ owó náà pọ̀ buhaya ká máa sọ̀rọ̀ billions of naira lákòókò tá a wà yìí ẹrú yìí wá wo kí mo gbọ́dọ̀ wá Ibrahim ibn Adham gbọ́ pé ló ti dà fáwọn ti jẹ ní Ọlọ́run ó wá wá Ibrahim ibn ó ní bàbá yìí ti ṣaláìsí owó tí bàbá náà sì fílẹ̀ rí ó wá wo owó náà báyìí ó yí pọ̀ lóòótọ́ ó ní àwọn kọ́ ìwọ látẹ̀ní lọ mú yọ́ kú òlóko ẹrú ọtí dọmọlúwàbí owó àwọn tó wà ní wá gba gbogbo ẹ̀ máa gbé lọ lọ́dí mọ́ fi gbọ́ bùkátà ní ayé ara rẹ̀ owó tí bàbá fílẹ̀ kò tí ó kàn ẹni náà pé Ibrahim ibn Adham àfa àtàwá wí yìí olówó awo yí ayé lọ sùn ó wá ń kọjá ńjọ́ kan nínú ọjà nílùú Basra bí tí wọ́n lọ fàtútàmà àdínàṣù ilé àwọn èèyàn bá lọ rí kóra wọn jọ wọ́n bá sára wọn jọ síwájú Ibrahim ibn Adham ìgbọ́n débẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn bá dájú kọ́ náà bá sọ fún pé Ishaq ìrẹ́ Abu Ishaq ta'ala fi ọlọ́run ọlá ń bá wa sọ̀rọ̀ nínú tíra rẹ̀ pé astajib lakum ọlọ́run ní ẹ pè mí máa dáhùn àdúrà yín ilé Ibrahim ibn Adham wa nahnu nad'uuhu ọlọ́run ọ̀hún làwa wá ń pè yìí mundu dahar ọlọ́run ló mọye ìgbà tipẹ́tipẹ́ tá a fi ń pè é a máa kàn pè ní kò mọ̀ jẹ́ Ibrahim Adham ó bá sọ ní kò ló dìde padà Oni ya yá ahla Basra yá ahla Basra ó ní mo pe ẹ̀yin aráàlú al-Basra ìjẹ́ ní ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ o àmọ́ o máa tatkulubukum àkọ́kọ́ tó fà á ni pé ọkàn gbogbo yín ti kú ọkàn yín ti dé kọlu wa máa àmọ́ àtàhà ọkàn wa tó ló ti kú tó dé yìí kí ló pa ọkàn wa kí ló jẹ́ kọ́kàn wa ó di pẹ̀tà qala asharatu ashiya ó láwọn nǹkan mẹ́wàá kan lẹ́ ń ṣe ń gbèsè ayé yín àwọn nǹkan mẹ́wàá yìí wá jẹ́ kẹ́mi yín ó dọ̀tí ọkàn yín ti dógùn látara ọkàn yín tó dógùn tó dọ̀tí tí ò mọ́mọ́ yìí ọlọ́run ọba náà ti gbádùn àyín mọ́ ah dákunjẹ́ àmọ́ mẹ́wẹ̀ẹ́wà ó ní amal awwal àkọ́kọ́ nú ẹ̀ ní pé fàárọ̀tùmùlọ́ gbogbo ilẹ̀ kẹ́kọ̀ọ́ ń pa ọlọ́run ẹ̀dọ́lọ́run ọba mà amẹ́ẹ̀kà ìwọ̀ tọ́lọ́run ọba nílé yín lórí ẹ̀pẹ́ ìwọ̀ ọlọ́run subhanallah ẹ mọ ọlọ́run dáadáa àmọ́ ìwọ̀ ọlọ́run tó gbélé yín lórí ẹ̀pẹ́ fọlọ́run jama tí ibrahim bin adham bá ń sọ yín lọ àkókò

agbára ọlọ́ǹgá àpolówó ẹ̀ wa máa agbára ayé lókun ń pa fúnra wa ìran tó tara wa jẹnu Ibrahim ibn adéhàmì ni nǹkan àkọ́kọ́ tí ń bẹ lára yín rèé tẹ́ ń ṣàdúrà ẹ̀mí wá dọ̀tí látara rẹ̀ ọlọ́run sì gbádùn àyín mọ́ kí ló fà á torí pé ipò tó yẹ kẹ́ gbé ọlọ́run ọba yín sí ẹ̀gbẹ́ e sílẹ̀ ó ní ẹlẹ́ẹ̀kejì ẹ ẹ fà àmọ́ kíké nìkan lẹ́kẹ́ walam ta'malu bih ẹ̀kọ́ tí ń bẹnu alukur'ani ẹ̀ lò òfin tí ń bẹnu alukur'ani ẹ̀ mójútó la ilaha illallah ìfàsí ìròyìn kan jáde lẹ́nu ọ̀sán àná mọ́ òru mọ́júmọ́ àárọ̀ yìí wọ́n ń sọ àwọn tí wọ́n ń há alukur'ani sórí lágbàáyé wọ́n ń sọ ìlú táwọn èèyàn ti tó ẹ̀kọ́ hifzul quran àṣọ bí ma quran o ihe àlù sórí níbi gbogbo ayé ti tóbi tó yìí ìlú tí wọ́n gbé sí nọmba wán wàláì nàìjíríà wà yìí nàìjíríà wà ní nọmba wán tẹnu àwọn ìlú tí wọ́n ti ń há àlù sórí níbi à ń ṣe wàhálà lórí ni ò jáde ní aha alukurani sórí ni alukurani ò sí inú iṣẹ́ ọwọ́ wa àwọn tó sì gírèdì wa àwọn náà máa ń tán rí jọmọ́ tẹ́lẹ̀ àwọn haúsá tẹ̀rí tán máa ń ti wí báyìí káàkiri ìyí tẹ̀rí tí ń ta kárọ̀tì àbí ìtẹ̀rí tó ń ta kùkúmbà àbí ìtẹ̀rí tí ń ta ìgbá bẹ́ẹ̀ báyìí ní pé jòkó tó wá kí alukurani fún yín wà láyẹ̀ sí ní jó mọ́ yóò mọ ká fún yín lágbáyé láì ní wọnú alukurani níbi tọ́lọ̀ ní oyè dé àmọ́jọ̀mọ́ gbogbo akànkábẹ̀ náà ni àwọn ọmọ yóò bá níbi tán wíwọ̀n àwá ti ẹ̀lẹ́ náà tán bá ń sọ̀rọ̀ àwọn tó mójútó alùkùrá ní ọ̀nà wá jìn àwa náà ṣẹ̀ṣẹ̀ ń jí lẹ́nujọ́ mẹ́ta yìí nígbà tí wà là ń jìw náà a máa ń lọ rèé rẹ̀ jẹ́ haúsá wa kọ́ wa náà bìṣe àbátò ti bẹ́ẹ̀ àmójútó alùkùrá ní à ń kà ní kò sínú wa wa òun náà fi ń ròyìn wa láyé yìí àmọ́ kò sínú ṣe wa ìmúra wa òjọ́ta alùkùrá ní ìṣesí wa òjọ́ta alùkùrá ní ìròrí wa kò jọ́ta alùkùrá ní ibrahim ibn adham ó lé ẹlẹ́kẹta ìdáyítóm hubba rasulillahi sallallahu alaihi wasallam ó lé ẹkílẹ́mù pé ẹnífẹ́ òjíṣẹ́ ọlọ́run tí sàndẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ó ní àmọ́ bẹ́ẹ̀ ti pàpè mára rẹ̀ yìí tẹ́ mẹ́kìrú kílẹ̀mù yìí ẹ kàn pé mára bẹ́ẹ̀ ni wa taraktum sunnata ìlànà nábì ẹgbẹ́ jù sílẹ̀ iri si ẹgbẹ́ jù sílẹ̀ ẹ̀ bá ti pariwo sí anábì lẹ́nu àwọn afá àkúdà wọn fi bí anábì wọn fi gbowó lọ́wọ́ wa lóde ẹni bẹ́ẹ̀ Muhammadu kó náwó rẹ̀ sókè o ilẹ̀ Yorùbá láti mọ dárúwá kàfẹ́ á náwó sókè ẹni bẹ́ẹ̀ Muhammadu kó kọ́wọ́ rẹ̀ sápò lápò kò ẹni bẹ́ẹ̀ Muhammadu kó ẹnu lókù tàbí pariwopa nífẹ̀ẹ́ ànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹkọ́ àwọn obìnrin jáde pé ṣé bá ti ní káwọn ìyàwó ànábì bá ti ní wọn múra àwọn mùsùlùmí obìnrin ànábì bá ti ní kan múra àwọn ọmọ ànábì lóbìnrin bá ti ní kan múra àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo tẹ̀lé bá ti ní múra lẹ́ múra yìí lọ́dọ̀ àwọn obìnrin sọ́dọ̀ àwọn ọkùnrin wa ìjà tẹ̀lé ẹkú òun bẹ́ẹ̀ irun wa tá à ń kí sàtẹ̀lá ànábì ń bẹ àwẹ̀ wa tá à ń gbà sàtẹ̀lá ànábì ń bẹ gbogbo tó kù tá à ń ṣe ṣàfijọ́ tànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó ń kà níjọ́ náà lọ́hùn gbogbo ẹ̀ sì ń bẹ lára wa àwa là ń ṣàdúà àdúà wò gbà. ọlọ́lẹ́kẹ̀rin ìdá àìsàn àdá àwọ̀tọ̀ ṣaitan ó lè pàpè mọ́ra méjì kílèmù pé ẹ̀yin àti ṣètá ní ọ̀tá ni tẹ́ ń bá ṣètá ní ṣọ̀tá ó ní bẹ́ẹ̀ ni ẹnu lẹ́bi sọ àmọ́gbà tá padà wò yí gan wọ́wọ́ fakutumu àwọn ìlànà ṣètánì ló kù tẹ̀ fi lólé ayé kódà níbi ẹtú máa ń ba dé gẹ́gẹ́ àwọn ìfìṣẹ̀ tánì lẹ́ni fúnra yí pé ah ó dàbí kò fẹ́ rí èṣù àbí ẹ̀hẹ́n ó ti wá kọ lẹ́tà tó sì wá wá rí èṣù dáadáa ìwọ́ tó ọlọ́run bẹ́sù sọ̀tá aláwọn nǹkan tẹ̀ ń ṣe rèé tàbí òfin gbà mọ́ bákan ní ẹlẹ́ẹ̀karùn-ún ni pé kúlùtùm Ibrahim ibn Adham ó ní ìkẹlẹ́ kàánú tó ba ọkàn yín jẹ́ ni pé ẹ máa ń pariwo pé fẹ́ràn àlìjẹ́nà ni walam ta'malu laha àmọ́ iṣẹ́ tó lè gbé yín wà àlìjẹ́nà àyèmọ́ bá yín díẹ̀. ẹlẹ́ẹ̀kẹfà kúlùtùm náà kọ́ fún wa ìjẹ́ sọ ni pé abẹ̀rù náà àfẹ́ wọná àbẹ̀rù náà àfẹ́ wọná wàrọ̀ hantum anfusakum laha àmẹ́mì yìí gẹlẹ́ di dógò fún náà. ẹlẹ́ẹ̀keje kúlùtùm innal mawta gbogbo yìí máa ń pariwo pé ẹ àkúnjọ kan àkúnjọ kan òdodo níkú akúmọ̀kú kò sí bẹ́ẹ̀ tí máa ń fẹnu sọ́nù wàlám tẹ̀sán ìdúrà àmẹ́ ẹ̀ múra kalẹ̀ níkú ẹ̀ múra kalẹ̀ níkú iṣẹ́ ọwọ́ yóò jẹ́wọ́ pé múra kalẹ̀ níkú ìrìnàṣẹ́ yóò jọ́tẹ́ tó múra kalẹ̀ níkú bẹ́ẹ̀ tí ń lò ládùúgbò jọ́tẹ́ tó múra kalẹ̀ níkú bẹ́ẹ̀ tí ṣe táwọn òbí yìí kú ọ̀pọ̀lọ̀ káyímọ́ bẹ́ẹ̀ inú náà ni tòṣe ẹ̀yin òbí bẹ́ẹ̀ tí ń fi àwọn ọmọ yín lẹ̀ jẹ́ ìtọ́jú wọn ikú ọ̀kọ̀dọ̀ ka yín mọ́ bí ẹ̀ inú àlejò jẹ́ nìṣòṣe pariwo ní ikú ń bọ̀ á kùsẹ́ múra kalẹ̀ dé mi ikú tó múra kalẹ̀ dé ọ múra kalẹ̀ dé mùsùlùmí sì múra kalẹ̀ dé kú pé bóyá lẹ́yìn kù á múra kalẹ̀ dé kú pé bóyá ọ̀sán yìí gan ẹnu olókùn táà fi ń pariwo kó àmọ́ kó fún bọ̀ àmọ́ ṣe ọwọ́ wa kò júwe bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ nù nǹkan tó kó ìdọ̀tí bá ọkàn wa tí wọ́n ń fa ká máa bẹ́ lọ́n ká gbọ́ ọmọ gbà ó ní pé ìṣàgọ́lù tún bí uyúbi ikhwanikum ìjọkùn tẹ́ ń sọ káàkiri àlébù tẹ́ lómi ilẹ̀ ń ẹni tó ṣe kíní kan kò ṣe dá eléyìí ṣe kíní kan kò ṣe dá wàtàlọ́tùmù uyúbakum àlébù ti ń bẹ lára tí ń oníkálukú yóò rántí ara yín tẹni ẹlẹ́ni ló kù tẹ́ ṣe kí ni tẹ́ káàkiri ìwọ gan kọ́kọ́ jòkó pé ibo nìwọ kù sí nídìí ẹ̀sìn níbo lọ kù sí níbi àgbọ́yé níbo lọ kù sí níbi ìsúnmọ́ níbo lọ kù sí níbi ìjẹni ìwọ kọ́kọ́ rẹ ọmọ rẹ ṣe díẹ̀ díẹ̀ ee dáadáa ee ee bàtà rẹ ṣe ibi ọtí níjọ́ alukora dìjẹ́ ni a sọ́ra wa wọ́n ya ayyuhallazina amanu kú anfusakum ọkọ̀ọ̀kọ́ protect ara náà kódà wa ahlikum ọ protect àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ kó tó kàn wá ládùúgbò ìbáàkì fótó kan àwọn ile tara wa ààrán tíyàwó wa ààrán tọmọ wa kálukú pa ẹbí rẹ̀ tó pa fámílì rẹ̀ tì àwa mọ̀ rú àwọn òwò ló ṣe kíní kan tí ò sí dáadáa ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀sán nínú nǹkan tó ba ìlú dọ̀tí ẹ̀mí ọmọ ànábì adámọ̀tádùn òfin gbàmọ́ akaltum ni'mata rabbikum ìdẹ̀ra ọlọ́run gbogbo wa là ń kó jẹ ìdẹ̀kùn ọlọ́run gbogbo wa là ń lò ó bá ti rí walam tu'addu shukraha a máa ń gbádùn ọlọ́run ọba wa ní ọpẹ́ tó yẹ ká dúró ọlọ́run àdúpẹ́ fún aláìmọ́ ni lókùn ń ṣe nǹkan ẹlẹ́ẹ̀kẹwàá ṣe kó dọ̀tí ọkàn wa ó jẹ́ ká àwa ọmọ gbà bí ọ̀rọ̀ Ibrahim ibn Adham onídàáfáńtò mọ́tàkùn bókùn yín bá kú ẹ̀yin lẹ́mọ̀ sáré wẹ̀ fún ẹ̀yin lẹ́mọ̀ fàjọ sí lára tí ń sunkún tí ń sunkún ẹni tí ń ké ó ké ẹni kódà ẹlòmí ò tún kọjá àlà tán ni a mọ́ kọjá àlà yóò mọ gbéra sánlẹ̀ mọ sọ ìsọkúsọ ọ̀rọ̀ yóò mọ sọ lẹ́nu ni ẹ̀ ń sí àwọn òkú yín ẹ̀ ń gbé wọn lọ àmọ́ bihim ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ kọ́ pé a bàbá alágbájá la gbèsè yìí ìjọ kan náà ni tèmi náà dé kò sí lára yín ìwọ tó jẹ́ pé bọ́ọ̀tì bá tọmọ làkejì jẹ́ lọ́mọ ń sáré ọmọlékú bẹ́ẹ̀ níbi ọtí ń ṣe lọ́wọ́ ọmọlékú wọ́n jẹ́ mi wá sọ díẹ̀ nìkan fún ọ oríire tó bẹ́ẹ̀ nìkan tí wọ́n rò pé wọ́n fẹ́ jẹ́ tí ó di sórí ìwọ kàn fẹ́ sórí ibú tiẹ̀ ni o torí pé oríire yẹn ká ní ṣíṣe lọ́lọ́run ọba ti kọ́ ọmọ ẹnìyàn sórí ire yẹn tiẹ̀ gbogbo ọ̀nà ni ó gbà fi ṣe bí wọ́n bá ní oríire yẹn kò ní gba míìsì ọ̀nà ọ̀dọ́ tiẹ̀ ọlọ́run ó sì gbẹ́lòmí ìdìde tí ó mú soríire àmọ́ òun ó wá soríire nìkan ìwọ ọ̀nà méjì ni ó wá jẹ́ tiẹ̀ ìwọ wá ṣàgbákò látara pé ọ̀fẹ́ kóbó oríire tiẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò bá tún wá soríire nìkan ọ̀tún wá bẹ nínú ìbànújẹ́ ìbànújẹ́ tó lè fa depression ìbànújẹ́ tó lè mú ọ commit suicide ọlọ́dà kò mọ́jà rí ìbànújẹ́ nù gbèsè ayé wa jàmáà mùsùlùmí àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ káwa náà ẹ jẹ́ á lọ lè sọ à ń pariwo à ń ṣàdúrà ní àdúrà ògbà àdúrà kọ́ ni ògbà máa oníkálukú wa oníkó yẹsẹ̀ ọwọ́ rẹ̀ wò oníkálukú wa oníkó wọ ọ̀nà wo lòun gbà láti máa fi ṣe ọlọ́run ọba subhanahu wa ta'ala abẹ́lúwa wa gbogbo àwọn ẹ̀kọ́ tá a fi ń kọ́ bọ̀ níjọ́ àti ṣàlàyé àdúrà ọlọ́mọṣàjà ni mo mú lò ó ẹ lọ mọ pàtàkì àdúrà ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala sọ fún wa ní ìtẹ́ níbi ìgbẹ̀yìn súra kan náà al-Qur'an Suratul Furqan olúwa ni qul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum qul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum olóòwò ọba mi bá ti kí fún yín o ọlọ́wọ́ ti pẹ́ mọ́ àwọn kọ̀ọ̀kan nu yín sì rántí pé ọlọ́run ẹ dákun ẹ já lọ wà nínú àwọn àjọ tí ń ṣàdúà ẹ jẹ́ kémi àti ń lọ nígbàgbọ́ nínú ká fi àdúà jagun pàláyà àdúà mi máa ń gba agbára kọ o èmi àti yín ti gbọ́ àìmọye ìtàn nígbèsí ayé àwọn ànábì ọlọ́run láwọn ẹni tó ṣe pé wọ́n ṣe àdúà àdúà sì ń lapa nínú ìgbésí ayé wọn láwọn tó ṣe pé àwọn oògùn àtàwọn nǹkan míì tá a máa ń rò pa abẹ́ gbára lé ọlọ́run ọba yìí àwọn níṣẹ́ tí wọ́n lè ṣe táà gbọ́nú tàrí pé wọ́n ṣe àdúrà ti ṣerú ẹ̀ ẹ̀wọ̀n ṣe dágbà Ibrahim aléṣọ́lọ́tọ́sọ́ wọ́n ti dáná wọ́n ti kóná wọ́n ti jù ú náà àdúrà ló mọ̀kù tó mọ̀ sí kò sí nǹkan míì máa ó sì ṣàdúrà lọ́ọ̀ sí ní kú náà náà ní àlà Ibrahim ìrẹ́ náà mọ̀ tútù tútù tí oníkálukú wa ẹja lọ ronú nípa bò láti máa fàdúrà jagun lọ nínú àwọn tí máa ń fàdúrà ni wọ́n wà nínú àwọn tí ń kojú wọlé lọ wà nínú àwọn tọkàn wọn balẹ̀ sọ́lọ́wọ́n ọba àwọn ológun máa ń ní gbogbo ẹ̀ ní bá dáni lójú kí láwọn máa fi ń ṣe àwọn máa fi ń gbárí ìwọ náà jẹ́ kọ́lọ́wọ́n ọba ó dá ọ lójú kan nìgbọ́n fọlọ́wọ́n ọba gbárí pé á àbí tí ìbá ti pẹ́ ọlọ́run ọba mi lókù á àbí tí ìbá sọlọ́run ní bẹ ní sọ́mọ̀ lókù bọ́ ọba ti ń rí àwọn eléyìí ọ̀hún fọlọ́n gbárí inú ìwọ náà máa retí èsì máa retí àdúró tí tọ́lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́n dákú mọ́sá àdúró ti ẹnì kọ̀ọ̀kan wa ẹ dákun ẹjá lọ wa ẹjá lọ sí àtúnṣe tàwùsíìdì wa wa gbogbo ipò tá à ń gbé àwọn ẹ̀mí òkùnkùn àwọn agbára tí ò ságbára ń bẹ̀ nú ayé òní lọ gbé ọlọ́run ọba wa sírú àwọn àyè yìí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم يرحمكم الله